kí wọ́n tẹ̀síwájú nínú lílo ọpọ́n ìmọ̀ tí ìjọba Rauf Arẹ́gbẹ́ṣọlá tí ó gbé kalẹ̀ ìgbésẹ̀ ìjọba náà ní Fúnkẹ́ Ẹgbẹ́mọdé tó jẹ́ kọmíṣánná fún ìlòkòrò àti ìlanilọ́yẹ̀ ní orúkọ àwọn ìjọba náà lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Ọ̀ṣun ìjọba náà ti fagilé ètò ẹ̀kọ́ ọ̀sán tí ìjọba Rauf Arẹ́gbẹ́ṣọlá fi lélẹ̀ lákòótán gómìnà Gbóyèga Oyètọ́lá ti pàṣẹ láti sáà ìkẹ́kọ̀ọ́ tó ń bọ̀ kí gbogbo akẹ́kọ̀ọ́ padà sí aṣọ tí wọ́n ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí a kò bá gbàgbé wípé lásìkò ìṣèjọba Rauf Arẹ́gbẹ́ṣọlá ní gbogbo àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ń lo aṣọ kan náà lọ sí ilé ẹ̀kọ́ ṣùgbọ́n ní báyìí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti fagilé lílo aṣọ kan náà kí gbogbo àwọn iléèwé girama bẹ̀rẹ̀ sí ní padà sí nílò àwọn aṣọ tí wọ́n ń lò tẹ́lẹ̀ rí kó tó di àwọn ìṣèjọba títí rẹ̀. Dayọ̀ Adénìyẹ tako àhesọ wípé ọdún ìlú eléyìí tó máa ń wáyé ní ìpínlẹ̀ Ògùn pàápàá ní ìlú Abẹ́òkúta kò ní wáyé mọ́ ẹ jẹ́ kí a lọ gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe mú eléyìí wá fún wa kọmíṣánná àná fún ọ̀rọ̀ ìròyìn nípínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Dayọ̀ Adéníyẹ títako àhesọ tí àwọn kan ń gbépò yẹnu pé ọdún ìlú kò ní wáyé ní ìlú Abẹ́òkúta ní ọdún yìí a kò bá gbàgbé wípé ní ọdọọdún ní ọdún ìlú máa ń wáyé ní ìlú Abẹ́òkúta láti ọdún mélòó kan sẹ́yìn ní àsìkò gómìnà àná nípínlẹ̀ náà ìyẹn aṣòfin Ìbíkúnlé Amósù ṣùgbọ́n tí àwọn kan wá rò pé bí gómìnà tuntun ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún kò ní ṣeé ṣe kí ọdún náà tún tẹ̀síwájú àmọ́ lásìkò tí tẹlifíṣàn Orísun fi ọ̀rọ̀ wá kọmíṣánná àná ọ̀hún ìyẹn Dayọ̀ Adénàyẹ lẹ́nu wò ó sọ ọ̀rọ̀ lórí rẹ̀ ẹ gbọ́ bẹ́ ṣe sọ. ní ọdún ìlú tá a máa ń ṣe lọ́dọọdún yẹn ó jẹ́ nǹkan tá ti tẹ̀ sínú òfin wa òfin Ogun State jẹ́ pé ọdọọdún wọn láti wáyé wọn láti ṣe ẹn so lágbọ́rọ̀ lọ́hùn ní April la máa ló máa ń wáyé third week in April lágbọ́rọ̀ ló máa ń wáyé mo dẹ̀ mọ̀ pé ìjọba tó wà ń bẹ̀ ń sìn náà wọn ò ní fọ̀kókó ṣòfò wọ́n mọ̀ pé ó ti ń súnmọ́lé láìpẹ́ láì jìnnà ẹ mú àpẹ ẹ bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn advert pé àwọn tó bá ń lùlù onílù ni o akọrin ni o á bẹ̀rẹ̀ sí ní pé gbogbo wa jọ ká tún wá jọjọ gbé àṣà wa èdè wa yìí ká tún gbé túbọ̀ gbé lárugẹ. lákòótán ó ní bónírèsí òfin gbámọ́ èyí tó ti fi sílẹ̀ kò ní bàjẹ́ pé ó ti di òfin láti máa ṣe ọdún ìlú náà nípínlẹ̀ Ògùn nítorí náà kí àwọn ènìyàn máa retí ìpè nípa ọdún ìlú náà títí oṣù yìí sí oṣù tó ń bọ̀. Ṣogórẹ́nikejì ló ṣe àkọsílẹ̀ rẹ̀ Sekinat Ọláìdẹ́rajì ló jábọ̀ fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Raji Ọláìdé ṣe jábọ̀ lórí eléyìí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò fẹ́sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò àti àwọn ọ̀gá àgbà ẹ̀ṣọ́ aláàbò ṣe ìpàdé ní ọjọ́ ajé lórí bí ètò ààbò yóò ṣe fẹsẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìpàdé tí wọ́n ṣe ní ìlú Àbújá àwọn ọ̀gá àgbà ikọ̀ ẹ̀ṣọ́ ètò aláàbò tó wà ní ìkàlẹ̀ níbi ìpàdé ọ̀hún ní balógun ikọ̀ àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí Mohammed Adamu olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò sí ìjọba àpapọ̀ ajagunfẹ̀yìntì Babangana Monguna àti ọ̀gá àgbà ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ìyẹn Nigeria National Intelligence Agency Ahmed Rafa Abubakar olùdarí àti ọ̀gá àgbà àjọ aṣọ́bodè ilẹ̀ Nigeria Ahmed Ali tí olùdarí àjọ DSS Yusuf Bichi tí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ rẹ̀ ṣojú fún nínú ìpàdé náà wọ́n gbé ìjábọ̀ ìgbìmọ̀ tí ààrẹ yàn láti ṣèwádìí lórí àwọn ọ̀nà tí àwọn ohun ìjagun kéékèèké àti àwọn irinṣẹ́ olóró ńláńlá ń gbà wọlé sí orílẹ̀-èdè yìí léyìí tó sì jẹ́ kí ó ń kojú ìṣòro eléyìí tí a pè sí àìsí ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà kíkó àwọn irinṣẹ́ ìjagun olóró wọlé lọ́nà àìtọ́ pẹ̀lú ìdí pàtàkì tí ààrẹ Muhammadu Buhari fi ti àwọn ẹnubodè pa láti inú oṣù kẹjọ ọdún 2019 ẹ̀wẹ̀ olùdarí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àti igbákejì ààrẹ kò tí ì sọ ohunkóhun lórí ìpàdé náà di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ṣùgbọ́n bí ó bá ṣe jẹ́ tẹlifíṣàn Orísun yóò máa fi tó wa létí ààrẹ muhammadu buhari ti fi ọkàn àwọn ará ìlú balẹ̀ wípé ètò ààbò tó lọ́rìn yóò padà sípò bí ó ti bu ẹnu àtẹ́ lu ìṣekúpani àti ìkọlù eléyìí tí ó wáyé láti ọwọ́ àwọn aṣekúpani kóni lóhun lọ tó ń jẹ́ bandit ní àwọn abúlé kan ní ìpínlẹ̀ kaduna nínú èyí tí ọ̀pọ̀ ẹ̀mí ṣòfò tí àwọn dúkìá sì bàjẹ́ bákan náà ni àwọn oníṣẹ́ ibi yìí tún dáná sun ọ̀pọ̀ ilé àti ọkọ̀ ààrẹ sọ wípé ìṣẹ̀lẹ̀ náà bu omi tútù sí òun lọ́kàn àti wípé ìṣèjọba rẹ̀ yóò jára mọ́ṣẹ́ lórí ètò ààbò kí òpin lè ba irú ìwà láabi báyìí ìròyìn fi yé wa wípé bí ẹ̀mí mọ́kànléláàádọ́ta ló sọnù ní ọjọ́ ajé nígbà tí àwọn agbébọn ya wọ abúlé mẹ́rin ní ìjọba ìbílẹ̀ Ìgàbì ní ìpínlẹ̀ Kaduna ní ọjọ́ àìkú àwọn abúlé náà ní Marina Zaferewa àti Kerewa ni wọ́n ya lù níbẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde tó gba ọwọ́ Garba Shehu alukoro ìjọba àpapọ̀ jáde ààrẹ ní òye ti fojú hàn wípé àwọn aṣekúpani kóni lóhun lọ náà kàn ń kanra mọ́ àwọn ará ìlú ni nítorí ọ̀nà tí àwọn ọlọ́pàá àti àwọn ológun ń gbà kọjú ìjà sí wọn nínú igbó eléyìí tí ó wà ní Benin Gwari àti Kaduru ìjọba rẹ̀ sì ṣetán láti gbódò rogun pẹ̀lú àwọn ọ̀daràn ọ̀hún tó ń fojoojúmọ́ dẹ̀mí àwọn ará ìlú légbodò àwọn yóò sì rí dájú wípé wọ́n fi imú kàtà òfin bí ọwọ́ bá tẹ̀ wọ́n ìjọba náà sọ wípé ìkọlù tó ṣẹ̀ṣẹ̀ wáyé náà ni àwọn ọ̀daràn náà lò láti lè jẹ́ kí ìjọba kó àwọn ikọ̀ ológun kúrò ní apá àríwá èyí tí kò sì lè ṣẹlẹ̀. agbóhùn ti ọ̀gbágbá ọba dìkìrìláì akínrọ́pọ̀ ti pe olúwo ti ilẹ̀ ìwó ọba abdulrasheed lẹ́jọ́ lórí ìjà tó wáyé láàrin àwọn méjèèjì ẹjọ́ náà ni wọ́n pè ní ilé ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ ọ̀ṣun nínú èyí tí wọ́n fi ń béèrè fún ọgọ́rùn-ún mílíọ̀nù náírà lọ́wọ́ ọba abdulrasheed àkànbí olúwo ti ilẹ̀ ìwó ọba akínrọ́pò nínú ìwé ẹjọ́ rẹ̀ tó gbà lọ́wọ́ agbẹjọ́rò rẹ̀ sọ́jí oyetola jáde ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí ni ó ti ké sí ilé ẹjọ́ láti kìlọ̀ fún olúwo láti má ṣe dárú rẹ̀ láṣàmọ́ yàtọ̀ sí ọgọ́rùn-ún mílíọ̀nù náírà ọba dìkúríláì béèrè fún ó tún ké sí ilé ẹjọ́ láti pàṣẹ fún olúwo kí ó san mílíọ̀nù kan náírà fún owó tí ó ná lórí ọ̀rọ̀ ẹjọ́ náà àwọn ọba mẹ́ta mìíràn láti ìjọba ìbílẹ̀ mẹ́ta tọ́rọ̀ ìjà ọ̀hún ṣojú wọn náà gbà láti wá jẹ́rìí tako olúwo ní ilé ẹjọ́ àmọ́ adájọ́ kò tí ì gbé ìgbésẹ̀ kankan lórí ẹjọ́ náà bí a kò bá gbàgbé àmú ìròyìn yìí wá fún wa lórí ìjà tó ṣẹlẹ̀ láàrin olúwo àti agbówu lórí ọ̀rọ̀ ilẹ̀ olúwo nínú ìpàdé kan tí igbákejì ọ̀gá ọlọ́pàá tó wà ní ẹkùn kọkànlá ìyẹn zone four bashiru makama àti àwọn kọmíṣánná méjì ní ìpínlẹ̀ ọ̀ṣun pè kí wọ́n lè parí aáwọ̀ tó wà láàrin àwọn ọba náà kí ó tó di wípé wọ́n ní olúwo ṣíwọ́ sókè sí agbóhùn tó sì fà á kí wọ́n gbé ọba dìkúrú láì akínrọ́pò ìyẹn agbóhùn ti ọ̀gbágbá lọ sí ilé ìwòsàn àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn òun ni olúwo pẹ̀lú jáde sí gbangba tó sì sọ wípé irú ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ lábẹ́ àkóso bó ti wulẹ̀ kó rí. tó o a ò ní rí jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo ìròyìn wa tí tó fi máa di ọ̀la tá ó máa fi ire àti àánú pàdé lórí àkọ̀tun ìròyìn mẹ́wàá lórí Orísun ẹ jẹ́ kí a máa rántí wípé ìgbà òjò òun ló ti wọlé dé yìí o ẹ má ṣe jẹ́ kí á dalẹ̀ sínú àgbàrá tàbí ohun gbogbo tí ó lè fa omíyalé ní kí á jìnnà sí ajúwa ṣe o omíyalé kò ní wọlé ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ni kò ní bà wá ní dúkìá jẹ́ tí tó fi máa di ọ̀la ọ̀hún tá máa fèrè àti àánú pàdé ṣogúnrẹ́ni kejì Abíọ́nà lórúkọ tèmi o olúwa ni àṣà àti ìgbàlà mi ó dàárọ̀.